tẹ̀síwájú àlàyé tá a ti lọ lórí iṣẹ́ mọ́kúnná iṣẹ́ wa albarbahari rahmanullah ní ìbámu pẹ̀lú ṣáàlùkù ṣùkwa sọ́ọ́lù àtọ̀gbọ́n ṣàkóso ibi tá a bọ̀rọ̀ dé níjà ẹjọ́ wọn náà ní ibi tí ṣẹ́kù ayélujára alifọ̀dán ṣàfihàn ọ̀gbọ́n wọ́n ti ń sàlàyé ọ̀rọ̀ wa nípa pé ìpìlẹ̀ tí a ma jama lé lórí àwọn náà ni àwọn sàbí ànábì sẹ́kù wa sọ fún wa síwájú wọ́n ní qala ta'ala Allah subhanahu wa ta'ala sọ wáyé pé ní sọ́ọ́dù sáwùbá ayé ọgọ́rùn wọ́n ní was-sabiquna al-awwaluna mina al-muhajirina wal-ansar wal-ladhina ittaba'uhum bi-ihsan radiyallahu anhum wa radu anhum. àfáàfẹ́ mú ẹ̀rí wá fún wa táàfin mọ̀ yìí foundation tá a mọ jàmọ́ àlè lórí àwọn tá a gbọ́dọ̀ máa fi ẹ̀sìn wá tẹ̀lé àwọn náà làwọn sábẹ́ àtàwọn tí wọ́n tẹ̀lé wọn tó bá wọn ní Allah subhanahu wa ta'ala jẹ́rìí wọn àwọn náà lànà sallallahu alaihi wa sallam àwọn náà ti jẹ́rìí wọn. Allah subhanahu wa ta'ala wa sabiquna al-awwalun àwọn tí àwọn àkọ́kọ́ yàní àwọn tí wọ́n kọ́kọ́ gba Islam àwọn ẹni àkọ́kọ́ nù nínú àwọn tí wọ́n ṣe hijira ni <clears throat> wal ansar àti nínú àwọn tí wọ́n jẹ́ àwọn ará madina àwọn almuhajirun àwọn ará maka al ansar àwọn ní ará madina táwọn ará maka lọ níbà Allah subhanahu wa ta'ala àwọn tá à ń sọ yìí àwọn wọ̀nyí walladhina taba'uhum bi ihsan àtàwọn tí wọ́n tẹ̀lé wọn pẹ̀lú dáadáa àwọn ìlú mi àwọn tàbí tá a sọ yìí àmọ́ wọ́n tẹ̀lé wọn lọ́nà tí ò dáa ni lẹ́yìn bàtà nàbí lọ́tàn àwọn tí wọ́n tẹ̀lé àwọn sàábé àwọn mí yá yàkúyà inú wọn làwọn àwárí inú wọn làwọn ṣíyà tó inú wọn làwọn múrìjíà àwọn eléyìí ní tìbáyì a níka àwọn kúnnú alẹ́bí náà sábà ìhùn bí ìsàn àwọn tí wọ́n tẹ̀lé àwọn sàábé pẹ̀lú dáadáa ó jẹ́ pé ojú ọ̀nà anábì sallallahu alaihi wasallam òun náà ni wọ́n dúró lé lórí Allah subhanahu wa ta'ala ni radiyallahu anhum pé ọba àdékẹ́wọ́lá Allah subhanahu wa ta'ala ó fi yọ́nu sí wọn wa radu anhu àwọn náà sì yọ́nu sí Allah subhanahu wa ta'ala tó àyà yìí nìsí ìjẹ́rìí ní jẹ́ fáwọn sábẹ́ àtàwọn tí wọ́n tẹ̀lé àwọn sábẹ́ pẹ̀lú dáadáa tó a jẹ́ pé àwọn tí Allah subhanahu wa ta'ala ti wá jẹ́rìí wọn tó ti fi tó ti gbẹ̀rí wọn jẹ́ ipe òun ti yọ́nú sí wọn àwọn náà ti yọ́nú sóhun tó àwọn ló yẹ ká tẹ̀lé ọ̀nà tí wọ́n rìn tí Allah subhanahu wa ta'ala fi yọ́nú sí wọn òun náà ló yẹ káwọn náà máa rìn ọ̀nà tí wọ́n rí tí wọ́n fi rí ìyọ́nú Allah subhanahu wa ta'ala tó fi wá jẹ́rìí wọn nínú alukur'an táàfin wọn kà á dòní táàzù wọn kàtà kì á mòfìdé ajẹ́pẹ́ ojú ọ̀nà òun náà lọ́nà tó dáa tó wáyé fọ́nà tí wọ́n rí ọ̀nà tí ò dáa ni Allah subhanahu wa ta'ala ò ní yọ́nú sí wọn ẹ kò ní yọ́nú sí wọn kò sì ní gbẹ̀rí wọn jẹ́ wa àwọn ará maka tí wọ́n ṣe wọ́n ṣe hijira wal ansar tí ń sọ̀rọ̀ nípa àwọn ará madina tí wọ́n gbà wọ́n lálejò náà fi suratul hajj inú suratul hajj bàbá wọlé inú suratul hajj ni àbá àyà ibẹ̀ ní àyà ẹlẹ́kẹ̀ wá. Allah subhanahu wa ta'ala walladhina ja'u min ba'dihim walladhina ja'u àdúrà tí ọ̀rọ̀ tí máa ń jáde lẹ́nu wọn náà ni pé ìrẹ́ ọba wa Rabbana ighfir lana ìrẹ́ ọba wa foríjì wa wa li ikhwanina alladhina sabaquna bil iman kó o sì bá wa foríjì àwọn ọmọ ìyá wa tí wọ́n ti fi ìmánì ṣáwájú wa wọ́n ti fi ìmánì ṣàgbà wa àwọn sàbẹ̀ ni wọ́n ń sọ wọn o yàrá àwọn tó ń tẹ́lẹ̀ àwọn sàbẹ̀ wọ́n á máa sọ̀rọ̀ àdúrà lọ́dọ̀ Allah wọ́n fi ìmánì wọ́n fi sàgbá wa wàlá tajal fi qulubina ghillan lil ladina amanu má wàá fi inú ni bí ni sínú ọkàn wa ìkórira ìkórira ìdìtẹ̀ ìní inú ni bí ni má fi sọ́kàn wa sí àwọn mùmìnì má jẹ́ kí inú bí ni inú bí ni ó wà lọ́kàn wa sáwọn mùmìnì láwọn tó ti kọjá lónìí àbáwọn ti bẹ̀rẹ̀ ayé tó àdúrà yìí táwọn àwọn almuhajiru àwọn àwọn atabi'un àwọn tí wọ́n wáyé lẹ́yìn àwọn tàbí àdúrà tí Allah subhanahu wa ta'ala gbé wọn fún wa yìí àdúrà tó dáa ni tó jẹ́ pé ó yẹ kí mùmí ni ó máa wí lẹ́yìn ìgbà tá a bá tọrọ fáwọn tó ti kọjá náà ká tó wọn máa tọrọ Allah subhanahu wa ta'ala ẹlòmíín bẹ nísìn inú ni bí ni mùmí ni oníbẹ̀lọ́kàn rẹ̀ mùmí rẹ̀ ó gbogbo ru àwọn eléyìí ti tò sínú ròyìn táwọn máa fi máa mọ̀mí ní gidi tí má nì rẹ pé Allah subhanahu wa ta'ala ni wàá máa sọ pé rabbana innaka ra'ufun rahim ilé ọba wa ìwọ náà ni ọba aláàánú ọba tí máa ń tẹ̀lé fún yàn rahim ìwọ náà lọ́ba tí máa ń kẹ́yàn so eléyìí ní tìǹ àwọn yàrá yìí kò títí ń tọ́ka ń tọ́ka pé àwọn tí wọ́n gba wájú yẹn wọ́n ti gba wájú pẹ̀lú ọlá wọ́n gba wájú pẹ̀lú iman wọ́n gba wájú pẹ̀lú ìwà dáadáa wọ́n sì gbáwájú pẹ̀lú ìtẹ̀lé ànábì sallallahu alaihi wasallam sọ afá wa ní falẹ̀kùtà ákèrò àwọn tó bá wá dé lẹ́yìn yaqtadi bil mutaqaddimi min ahli al-haqq yóò máa tẹ̀lé àwọn tí wọ́n ti gbáwájú wọn nínú àwọn ẹni òdodo ẹ bí sẹ́kù ti la ọ̀rọ̀ yẹn yaqtadi lil mutaqaddimi min ahli al-haqq yóò máa tẹ̀lé àwọn tí wọ́n ti gbáwájú wọn nínú àwọn ẹni òdodo kì í ṣe pé yóò kàn máa tẹ̀lé wọn dọ̀ọ̀ wọn ò bá wà lérí ìbàjẹ́ wọn ò bá wà lórí tó takò ìlànà Nabi sallallahu alaihi wasallam wọn ni ah, àwọn mútàkà dì mí náà ti wá nu àwọn tí wọn ti gba wájú nu àwọn táwọn máa tẹ̀lé nu bí wọ́n ti ṣe tọ́lọ̀ fi gbà wọ́n lẹ́rú náà nu báwọn ló ṣe máa ṣe nu sálìkì àmà ti dé ni àbí wọ́n ti dájọ́ ni tóbi mọ̀ kọ́lọ̀ ń gbẹ nìkan lẹ́rú ẹ́ sòkòkòrò àwọn eléyìí ní ti báyìí àwọn tá à ń sọ àwọn ọmọ tẹ̀lé àwọn tí wọ́n bá jẹ́ ní òdodo wa ahli al-khair wọ́n ti máa tẹ̀lé àwọn ẹni rẹ̀ walau kana bainahu wa bainahum zamanun tawil wàhálà tó bá jẹ́ pé ìgbà ń bẹ láàrin wọn ìgbà tó gùn ọjọ́ tó pẹ́ ń bẹ láàrin wọn ọdún ń bẹ láàrin àwọn àtàwọn sábẹ́rìtì tá a bá ń sọ̀rọ̀ ọdún tí ń bẹ láàrin àwọn àtàwọn sábẹ́rìtì ó lé ní one thousand four hundred years ago síbẹ̀síbẹ̀ náà a ti ń gbìyànjú láti láti tẹ̀lé wọn sòkòdà ọjọ́ bá jìnnà ní yìí wò ní <clears throat> táwa bá ń tọ́ka islam á sọpa rẹ̀ dọ́dọ̀ àwọn sàábẹ́ ni àmọ́ pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí bí islam táwọn ń júwe fún àwọn èèyàn kókà máa ṣe lónìí islam tí ó jìnnà ni á máa bàbá wa ti ṣe nù tẹ́lẹ̀ wá ní kí wọ́n ká àwọn bàbá tí wọ́n sọ pọ́n sẹ́yìn nísìnyí bẹ́ẹ̀ àwọn bàbá yẹn ní ti gbogbo lílọ wọn ní ti òjò ọgọ́rùn-ún ọdún lọ ibẹ̀ ni wọ́n ti fẹ́ ká sọ́ọ̀pẹ̀ so àwa sì ń sọ pé ẹ ká gbé islam wa kárí pé a rí déètì dé one thousand four hundred years ago nígbà yà nàbí sallallahu alaihi wasallam pé àwọn wọ̀nyí wù nísìnyí gbogbo afẹnu kò sí fún àwọn mùsùlùmí gidi nu àwọn mùsùlùmí sànù ẹ àwọn wọ̀nyí wù ni wọ́n jí àkùdá nàbí sallallahu alaihi wasallam tá nàbí sallallahu alaihi wasallam ti gbẹ̀rí wọn jẹ́ ayé alukóra náà ti jẹ́rìí wọn so àwọn wọ̀nyí wù lánìí fọkàbalẹ̀ lé lórí ibi ká máa tẹ̀lé lánàá wọn àmì ẹ̀rọ àwọn ẹlòmíì ti sìn àmọ́ nílẹ̀ kan dáadáa sí wọn ni ẹlòmíì àwọn ẹlòmíì tó máa ń wáyé lẹ́yìn táwọn yìí wọn á nílẹ̀ kan dáadáa látara pé a ní pé ah wọ́n ti dáadáa ààrẹ nìkan jẹ́rìí wọn àwọn òsì tó jẹ́rìí sọ́ra àmọ́nú àrírúròde Allah subhanahu wa ta'ala lórí rúròde òun ló lè jẹ́rìí yàn kò wá sọ́nà tó lè gbà jẹ́rìí yàn àbí kárí nínú alukur'an alukur'an ló ti sọ kalẹ̀ mọ́ so àwọn tí wọ́n ti jẹ́rìí wọn kọjá wọn àwọn nìkan náà láàmà gbẹ̀rí wọn jẹ́ gbogbo àwọn tó kù àmà ọ̀nà kan dáadáa sí wọn náà ni a sì máa tọrọ fún ọ pé ah kọ́lọ́n ti kọ́ wa mí ìyàrí àwọn táwọn máa fọwọ́ ẹ̀ sọ́yà ah, àwọn wọ̀nyí o ah, àwọn wọ̀nyí o <clears throat> ọlọ́run ti gbàgbọ́ wọn àwọn yóò inú àlìjáná ló wà tó eléyìí wọn asọ́mọ́nù ọ̀rọ̀ ni tó yẹ kí ẹ̀ka wọn sọ torí pé kọ̀ọ̀kan ìdáhùn kọ̀ọ̀kan ní tí ò sẹ́ni tó mọ̀ Allah subhanahu wa ta'ala wọ́n dànù àwọn sábẹ́ anabi Uthman bin Maz'un radiyallahu anhu nígbà tó kú nígbà tó wá ń sin Uthman bin Maz'un nígbà tó ń sin ìkànnì àwọn obìnrin ó wá ní á òun jẹ́rìí òun jẹ́rìí sí pé laqad akramaka kí wa ta'ala ó ti fún ọ lébò ṣe wáyé Usman bin Mas'ud ara àwọn tí wọ́n gba Islam lójú ànábì ni tí wọ́n sínú àwọn ẹbí ànábì ni bárábìnrin ti wá sọ̀rọ̀ yìí ànábì ni má ànábì ni má àwọn arábìnrin tí wọ́n sí ànábì ni má ó ní tóun mọ̀ mọ́ yìí òun mọ̀ pé Ọlọ́run ti ànábì ni bẹ́ẹ̀ ànábì sọ ti iṣẹ́ dáadáa rẹ̀ tí ó wàá mú kọlífà ìfẹ́ òwò rí ọ̀nà Allah subhanahu wa ta'ala illa an yatagamadahu Allahu fi rahmatihi àyàfi tí Allah subhanahu wa ta'ala tún fi àánú rẹ̀ bá lò kò sí ẹ̀ta àdéhùn tètè ju Allah subhanahu wa ta'ala lórí táwọn olùwà lè gbé wa bàbá ìfẹ́ àkókò rẹ̀ mọ́tẹ́ báyìí fún mi. a ah, ìdí mo béèrè kókò rẹ̀ fún mi àdúgbò lè ṣètò yìí kò sí bá ṣe tó àyàfi kó tún fi àánú rẹ̀ kún fún wa ni wọ́n wá bí ànábì pé déwọ̀n náà hàtà àǹtà ya Rasulullah kọ́lá hàtà àná ànábì ní kọ́lá tí o fi dérí òun náà kò sí sẹ́ka tó ń lè ṣe tí ó wàá ju Allah subhanahu wa ta'ala lójú tí wọ́n á sọ pé ó di túláàsì fún ọgbọ̀rọ̀ sẹ́ka báyìí fún mi àyàfi kó tún fi àánú rẹ̀ kún fún wa ni. so nísìnyí láàrin àwọn sábẹ́nu bá lànà sallallahu alaihi wasallam dá padà fún ọgbẹ́ mọ́tò báwọn kan àwọn tí ò wá sábẹ láwùjọ ti wa àwọn wa sọ pé ah, ó dá olójú bá àwọn eléyìí àwọn ẹni ọlọ́run ni wọn ó dá olójú bá àwọn eléyìí wọn wà ní àlùjánnà òwúrọ àwọn eléyìí àwọn ìjẹ́rìí tá à ń jẹ́rìí mu yàní àwọn ṣàhádà tuntun ìjẹ́rìí irọ́ ni nítorí pé àmọ́ kọ̀kọ̀ àmọ́ bí ó ti rí tó bá jẹ́ ọ̀gbìn dàgbé àmọ́ kó kálukú ká tó mọ àyè ó kálukú ẹnu mọ̀ pé ìtàbá mọ̀ mú kálukú pé mùmí níní àmọ́ sọ̀rọ̀ kẹ́ àmọ́ sọ̀rọ̀ lẹ́nu. náà ṣé kò wá ní wọ́n ní yẹ́lìsàmù màkánà àlẹ́yìí màkánù àlẹ́yìí máhàmà kàlàfàmù dáríkà wàhùwà yẹ́kùnrin wọ́n ní irú àwọn tá à ń sọ yìí kí wọ́n tẹ̀lé àwọn tó ti kọjá yìí yẹ́lìsàmù màkánù àlẹ́yìí yóò tẹ pẹlẹmọ́ tó bá ní fáwọn tàbí wà lórí ẹ̀ táwọn tàbí wà lórí ẹ̀ ànábì wà lórí ẹ̀ yóò tẹ pẹlẹmọ́ máhàmà kàlàfàmù dáríkà gbogbo tí nǹkan wọn bá lè kọ́ sí ẹ̀ máhàmà kàlàfàmù dáríkà gbogbo tí nǹkan wọn bá lè kọ́ sí ẹ o ó lè kọ́ sí ẹ ní ó lè kọ́ sí ẹ ní jíjẹ mímu látara pé kíni ó fẹ́ wà lójú ọ̀nà táwọn sábẹ́ wa ẹlòmíì lè kọ́ sí ó lè kọ́ sí ẹ ní kókó mọ́ ní fọkàbalẹ̀ kàmá fara ní kàmá fìyà jẹ gbogbo tó wà wò kọ́ sí ẹ yóò dúró lórí ẹ ẹ sẹ́kù ní fàhùwà yasir yóò ṣe sùúrù ni. qawluhu ashabu muhammad gbólóhùn àfáwà barbahari tó ní àwọn ashabu muhammad pé àwọn sábẹ́ ànábì pé àwọn ní tí a mọ jama lé lórí wọn láwọn wọlé agbálẹ̀ pẹ̀lú àwọn asahabu muhammad wọn ni mílíọ̀nù muhajirina wal ansar àwọn náà làwọn tí wọ́n ṣe hijira àtàwọn ará àmọ̀dínà tí wọ́n gbà wọn lálejò lè annahum humul ladina sahibu rasul tó gbà wọn tá à ń sọ yìí nìsí àwọn náà ni wọ́n jọ ṣe pẹ̀lú ànábì àwọn náà ni wọ́n tẹ̀lé ànábì tààlà ń pè ní sọ̀hábì ẹnjẹ à ń pè ní sọ̀hábì ni pé òun náà ni

bàtà nàbí wa kú tán ó wá bẹ́sẹ̀ sẹ́yìn olóhùn sí islam mọ́ ìrọ̀lẹ́ ìhùn sínú àwọn sàbí mọ́. àbíkáwá ẹnìkan tó gbàgbọ́ nàbí sallallahu alaihi wasallam ó sì kú lórí islam náà àmọ́ kò rí ànábì àwọn kan bẹ̀ wòrán ànábì wọ́n sì jọ tẹ̀mí láti pa ànábì ní láwọn tán gbogbo àwọn yìí wò fojú ká ànábì àmọ́ wọ́n gba islam wọ́n sì kú lórí islam àwọn yìí náà àníkè wọ́n sàbẹ̀ nítorí pé wọn ò sékè ni nítorí pé wọn ò rí ànábì sallallahu alaihi wasallam tó ṣẹ́gun ní àwọn tá a pè ní tàbí ni pé àwọn tí wọ́n tẹ̀lé ànábì tí wọ́n jọ ṣe pẹ̀lú ànábì wa jahadu ma'ahu àwọn wọ̀nyí àwọn ni wọ́n jọ já ogun ẹ̀sìn pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam wa nasaru àwọn wọ̀nyí àwọn ni wọ́n ran ànábì lọ́wọ́ wọ́n dúró ti ànábì lórí ẹ̀sìn pé á kankan ò ṣe Islam wa tahammalu dìí àwọn wọ̀nyí àwọn náà ni wọ́n gbé ẹ̀sìn rù láwùjọ wa lónìí ọ̀pọ̀lọpọ̀ yẹn ń fa ẹ̀sìn lọ́wọ́ ni ayé lọ́pọ̀lọpọ̀ ó gbèrú yóò gbé ayé rú yóò wá fa ẹ̀sìn lọ́wọ́ ẹ̀sìn bá ti pé bí ẹ̀sìn bá lè jábọ́ jábọ́ àmọ́ ayé yìí ẹ̀jẹ̀ ń ẹ̀jẹ̀ ń mọ́ eré dáadáa àwọn sábẹ́ ànábì àwọn ni wọ́n gbé ẹ̀sìn lọ́wọ́ kọlu lánàá àwọn náà ìtí wọ́n gbọ́dọ̀ dà nàbì sallallahu alaihi wasallam tí wọ́n wá dé mọ́lẹ̀ tí wọ́n ń lò ó nínú ìgbésí ayé wọn nínú ẹ̀sìn wọn òun náà ni àwọn náà bá alákọ̀ọ́lẹ̀ látọ̀dà nàbì sallallahu alaihi wasallam fahumul wathiqatu baynana wa bayna rasul sallallahu alaihi wasallam àwọn sàbẹ̀ tá à ń sọ yìí àwọn náà ni al-wasita àwọn náà ni intermediary àwọn náà ni kankan àwọn náà ló kù tó bá fi lè dákọ̀ sàbẹ̀ sí àdọ́dọ̀ ànábì o ẹ bíi kéèyàn fẹ́ máa bíi kéèyàn fẹ́ máa gùn bíi kéèyàn fẹ́ fò afárá kọjá ẹ kó má wàá o bíríìjì bẹ́ẹ̀ ó fẹ́ kọjá bí odò láì sí bíríìjì bẹ́ẹ̀ ẹ rí i pé kò o kéèyàn ó ṣe kí so anabi sallallahu alayhi wa sallam gbogbo sẹ́tà anabi jẹ́ fún wa kí ẹ bá ṣe pé àwọn sàábé tí wọ́n tí sì ti gbogbo anabi òun náà ló fà tó pé àwọn ní hadith àwọn tí wọ́n tí wọ́n ṣe àkólé kan àwọn ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam tí wọ́n kò yọ tẹ́ ẹ bá sọ fún anábì sọ̀rọ̀ kan tẹ́ wá ní ẹ wá ní látọ̀dọ̀ lágbájá látọ̀dọ̀ lágbájá látọ̀dọ̀ lágbájá ẹ wá dọ́dọ̀ ẹnìkan tó jẹ́ àwọn tó tẹ̀lé àwọn sàábé ẹ wá kó ẹ wá lọ́dọ̀ anábì wọn ní àdéhùn lálàáfíà lọ́lẹ̀ wá sàábé ọgbọ̀dọ̀ rí sàábé bẹ́ẹ̀ ẹ̀sìn bá mi agbọ̀dọ̀ rí sàábé kó jẹ́ pé ẹnu sàábé ló ti gbọ́ sísàbí wa gbọ́ lẹ́nu ànábì ká tó sọ pé á ah, ọ̀rọ̀ yìí o ọ̀rọ̀ yìí lọ́dọ̀ àti sallallahu alaihi wasallam tó látara bẹ́ẹ̀ àwọn sàbẹ̀ yìí àwọn náà ní nǹkan okùn tó so wá papọ̀ mọ́ ànábì sallallahu alaihi wasallam walladhina yasubbuna sahaba sheikh wa Fawzan sọ́ọ̀lì Fawzan hafizahullah wọ́n ní àwọn tẹ́ wá rí bí wọ́n gbọ́ àwọn sàbẹ̀ ànábì wọn awo <clears throat> yatana kọsuna hun àbáwọn tí wọ́n tí wọ́n fojú yuriduna an yahdimu islam kò tí ṣe islam náà fẹ́ wó àwọn tẹ̀lé tí wọ́n kó àwọn sàbẹ̀ ànábì tí kéré àtẹ́lu àwọn sàbẹ̀ ànábì àwọn yìí wọn ní kankan wọn ní kankan wọn lájẹ́ndà kankan islam gan ni wọn islam náà fẹ́ wó kọ́dà bó bá lóun bẹ́ẹ̀ àwọn tí ń gbọ́ ọdún ló lò tẹ́ẹ̀bá tẹ́ẹ̀bá wo òkúta ayé tó lò náà tẹ́ẹ̀bá divide ẹ̀ ó wá yọ mathematics ó wá yọ ti ó wá yọ ti àdìsí anabi sọ sí àbúrò rẹ̀ lágbà wá pé ká wá nígbà àdìsí kọ̀ọ̀kan níjọ́ kọ̀ọ̀kan pé a kò yẹ kó lè gbà tó bẹ́ẹ̀ ẹ wò làákàyè ó wá fi làákàyè rẹ̀ bọ́ nù àdìsí anabi sallallahu alaihi wasallam ìdí òye rẹ̀ ní báwọn oníṣẹ́ náà ni pé òun kò mọ̀ pé táwọn pè láti àdìsí anabi sallallahu alaihi wasallam ó kó ń ti ń jẹ́ ọ̀rọ̀ iṣẹ́ tánàbí ṣe àti tánàbí ní táwọn sàábé ṣe tánàbí wàá sọ fún pé kàbá yìí ò dáa àti tánàbí náà lákàkún àìmọye nǹkan lànàbí ó ṣe lọ́jọ́ kan táwọn sàábé ṣe pàtàkì pé ànàbí sọ̀rọ̀ àwọn ọ̀sẹ̀lá ń fa àlàkádà wọ̀kádà àìmọye ọ̀rọ̀ lànàbí ó sọ <clears throat> nítorí pé gbogbo ọ̀rọ̀ ànàbí ẹ̀sìn ni èyí ṣe lọ́rọ̀ tiẹ̀ tó yẹ pé gbogbo ọ̀rọ̀ ẹ wá wò lónìí wọn náà wọ ọ̀rọ̀ tó ti sọ jáde lẹ́nu lónìí tí wọn náà lè sọ yìí rẹ̀ tó bá yẹ pé ọ̀rọ̀ tí wọn náà tó jáde lẹ́nu lóòjọ́ kan á wá ń sírò rẹ̀ pé ọ̀rọ̀ wọn yóò máa jẹ́ hadith hadith tí yóò máa rí gbà lẹ́nu ẹnì kọ̀ọ̀kan wájọ́ kan yóò lé lọ́gọ́rùn ọ̀rọ̀ tí yẹn sọ ọjọ́ kan ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tánàbí sọ̀rọ̀ àwọn àlẹ́ ọ̀sálàmù wa ń sọ òdodo ní ẹ̀sìn ni bí máa ń wá ń sọ ọ̀nà làwọn tàbí ń ti kiri wọ́n sì ń dé ìmọ́lẹ̀ tó ẹlòmíì tó bá yàtọ̀ sáà nàbí sallallahu alaihi wasallam ọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀ àwọn àníká gbogbo ọ̀rọ̀ tí lágbájá wá sọ ẹ máa kọ́ kalẹ̀ ẹ máa kọ́ kalẹ̀ tó eléyìí wò wípé àfi ìsinú ẹ̀sìn fún wa ọ̀rọ̀ anábì lẹ́sìn òun náà ló fà ṣe pé tàbá lẹ́nu ìkàtọ́ wa lóun gba àdìsí wọn lẹ́nu lọ́dọ̀ anábì sọ̀lá ọ̀rẹ́ fáwọn àkókò fún wa pé ń jọ́kan lòun gbà lẹ́nu anábì ó lè gbà á nítorí pé ọ̀rọ̀ anábì ti ń sọ lóòjọ́ ẹni tó wá nì òun tó wá dún níwà anábì sọ̀lá wa lọ́wọ́ sọ̀lá ń kó lọ́bi kankan rẹ̀ áta ni ara ni ájá mu ni ó kàn dùn kópa àti anábì ni láàrin mẹ́ta so eléyìí nídìí à ó túmọ̀ pé kí ni ó túmọ̀ pé gbogbo ewé ẹni tí máa ń bẹnu àtẹ́lu àwọn tàbí ànẹ́bì tí ń kú wọn tí ń bẹnu àbùkù kàn wọn àbí tí ń pè wọ́n kẹfẹ́ rí àwọn tàbí ànẹ́bì kọ́ ló tẹ̀ wọ́n o ibi tí wọ́n lọ gangan tí wọ́n fi pamọ́ òun náà ní pé kí ni sẹ́kù ní yorùbá náà yá di mu islam islam gangan ni wọ́n fẹ́ wó tolukọ tí wọn fẹta wọn bá ti wó àwọn tí wọn gbé islam lọ́wọ́ islam ti wó nu láàdì náà ń já àwọn bìhádìí ìlú ìlà sẹ́kù ni wọ́n kà wá pẹ̀lú èké ni wọn kà máa máa mú ète yìí wá ète pé ká máa bú àwọn sábẹ́ ète ká mú onídàkọ ìsìlámù dá ẹgbẹ́ àmùsùnmí làwa náà àwa ń dìbẹ́ǹdì súnà ànábì ni kẹ́ ẹ má fi tí ó kà kẹ́ ẹ má fi tí ó sínú ẹ̀sìn ànábì kún làwa ń dìbẹ́ǹdì ní tóun sọ náà ó lóun dìbẹ́ǹdì ẹ̀sìn ni ẹ̀sìn bá wọn jù ọ̀nà tó wàá gbà dìbẹ́ǹdì ẹ̀sìn ni pé àwọn àlejò ànábì tó lálàáfíà kò mọ gbé gidi àwọn sábẹ́ ànábì kò mọ takò wọn yóò sì máa sọ pé àwọn dìbẹ́ǹdì ẹ̀sìn ni àwọn yóò máa wò pé ẹ̀sìn ló fẹ́ wó àmọ́ ti mọ̀ pé tóun bá kéde síta kó fẹ́ wó Islam kò síbi tóun wó ni gbé wọ̀ tó ète táwọn ọ̀tẹ́ẹ̀sì tí wọ́n máa ń lónu wọ́n ní fàyídà àtàkálà mú fi sàhábà àwọn ọ̀tẹ́ẹ̀sì yìí tó bá di pé wọ́n ń sọ̀rọ̀ nípa àwọn sàábé wà á sọ̀tún kì í mọ́ta mú kí wọ́n ti fojú tẹ́ḿbẹ́lú àwọn sàábé ipò àwọn sàábé tí wò tẹ̀ títí tàbí ó jẹ́ jámà kankan lójú àwọn èèyàn má dà yẹ́bùkọ́ ìná ìdè ṣé kò ní kí ló wá kù mọ́ kílọ́kùnmá mílẹ̀ wà síkọ́ ti bẹ́yìn náà wà bẹ́yìn náà rọ̀ṣọ́ sallallahu alaihi wasallam kílọ́kùnmá tí ó jẹ́ okùn tó sọ àtànábì pọ̀ nígbà tí a bá ti lálàjẹ́ àwọn sàábẹ̀ tẹ̀ di ẹ̀yẹ wọn tẹ́ ní wò jẹ́ kankan kí wàá ló sọ wá pọ̀pọ̀ má ànábì má ayẹ́kọ̀ ìsìlámù ò sí mọ́nù ṣẹ́kù ní faqasduhum èròǹgbà àwọn gangan wọ́n tẹ òṣìláti bis-sabiqina al-awwalina min al-muhajirina wal-ansar wọ́n fẹ́ gbé àjọṣepọ̀ tí ń bẹ láàrin wa àtàwọn àkọ́kọ́ nínú àwọn muhajirin àtàwọn ansar nínú àwọn sàábẹ̀ lọ wọ́n fẹ́ gé àjọṣepọ̀ connection ti ń bẹ láàrin wa wọ́n fẹ́ break ẹ̀ tí ò ní sí tí ó connect wa papọ̀ máwọn sàbẹ̀ má nígbà tó bá ti yẹ àwọn sàbẹ̀ kò sí tí ó connect wa máa nàbì má so kò sí ọ̀nà tá a ti lè gbà mú ẹ̀sìn wa má ṣéèkù ni tí wọ́n gbà lérò nìyẹn hátà tẹ̀sí làlùkò mọ́ títí lálùkò fi wá mọ́ láre lálùkò fi wá sọnù táwọn mùsùlùmí wa sọnù tí wọ́n wá ní mẹ́sì má tí wọ́n wá ṣe wù wọ́n nínú ẹ̀sìn wà fàmàlẹ́dì hamalahum ala sábì sọ̀hábà kí ni wọ́n jẹ yóò sábì fún àwọn sábì kí ni wọ́n wá débẹ̀ sábì fún àwọn sábì ànábì tó wáyé pé ń ta wí nípa àwọn èyí wípé ẹ̀sìn ni wọ́n fẹ́ wó sọ́mọ́ àmọ̀ pé kò rí bẹ́ẹ̀ lóòótọ́ kí làwọn bá débi pé àwọn sábì ànábì wọn ò wá lẹ́ni tí wọ́n fi panu mọ́ wọ́n wá fẹ́ sòwò èsè wọn ò lẹ́ni tí wọ́n fi kéde àwọn sábì ànábì sallallahu alaihi wasallam àwọn ṣé ìjà kan bẹ láàrin àwọn sàtàwọn sàbẹ̀ ọ̀rọ̀ owó pamọ́ pọ̀ àbí wọ́n jọ papọ̀ ṣé lọ́wọ́ wọn kí ló pamọ́ àwọn sàbẹ̀ kí ló dún wọn bá wọn láyé lọ́wọ́ rẹ kò fọmọ kí wá ní tó lè mú ọ tó fi wọn kí ló pa yín pọ̀ ni àbí kìnnìkan ló pa yín pọ̀ tó fi àdáwòhún wàbẹ́yìnàhún wàbẹ́yìnà sọ̀hábà ti kúrú ní mọ̀tàtọ́wìlà ṣéèkù ní ṣe àwọn sàábé fara sùtáwò ní sàábé ti fún wa ìnira wò làwọn sàábé kó bá wọn tòun dìbò ìjẹ́pẹ́ àwọn sàábé jẹ́ rí ìsìn bẹ́ẹ̀ láàrin wa sẹ́ńtúrì tó gùn ni káàbá sọ sẹ́ńtúrì ti láàrin wa àtàwọn sàábé ní ti á máa sọ̀rọ̀ ní nǹkan tó lé ní fourteen century fourteen century ló wà láàrin wa kí wá sàábé wá gbé nígbà àwọn àwọn tí wọ́n ti kú ti pẹ́tà bá wọn láyé kí wọ́n á jẹ́ pé àwọn làmọ́ wá bú á jẹ́ pé àwọn sàábé òun gẹ́gẹ́ kọ́ ló tẹ̀ ibi tí sẹ́kù ti fọ̀rọ̀ wọ yọnu pé àwọn sàábẹ̀ gẹ́gẹ́ kọ́ ni tágẹ́ẹ̀tì yín ìsìláàmù gẹ́gẹ́ táwọn sàábẹ̀ gbé lọ́wọ́ òun òun náà lè fẹ́ wó ẹ wá rí pé kò sọ́nà tẹ́lẹ̀ gbà wó ìsìláàmù àfikẹ́kọ́ kọlu àwọn sàábẹ̀ gẹ́gẹ́ bá àwọn tẹ̀sùnkú ní pẹ́tẹ́ máa sọ àwọn orientalist wọ́n ní àwọn ti sọ́dí àwọn mùsùlùmí débi pé ẹ̀ lérí islam gbà lọ́wọ́ àwọn mùsùlùmí o wọ́n ní ọ̀nà ìgbà tẹ́ ẹ̀ tó lè wílì àwọn mùsùlùmí àgbà hijab lórí obìnrin mùsùlùmí tẹ́ ẹ wá dá àbò kùránì mọ́lẹ̀ ẹ̀wùn kan báwọn àbíjọ́ tẹ́ ẹ bá sí hijab lórí obìnrin mùsùlùmí tẹ́ ẹ wá dá abo hijab mọ́lẹ̀ ìgbà wọn lẹ́tọ̀ọ́ kọ́ńkà mùsùlùmí kí ni wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ nígbà tí mùsùlùmí táwọn obìnrin mùsùlùmí bá ní òwò tẹ̀gbẹ́ mùsùlùmí ẹ̀ ní dá mùsùlùmí àtọ̀ tó tẹ̀fẹ̀ rí wọ́n máa ní òwò káàkiri ẹ̀ máa ní wọ́n lé ó kọ́ lẹ́bi jẹ́ lómi mà ẹlòmíì kọ́ làwọn wọ́n ju ẹlòmíì fún yín pé ọmọ ìmọ̀ọ́mù ẹ̀yẹ́ bá ọmọ ìmọ̀mù lágbájá nù fa ọmọ àfa lágbájá nù fa ẹ wàá rí òun ló sọ dé yóò sọ mú yóò sọ gbogbo ẹ yóò fi irun fún wọn yóò ṣe gbogbo tí wọ́n ṣe láì dáa yóò má rí òhò káàkiri ẹ mọ̀ wá sọ̀kà rẹ̀ pé ọmọ àfa nù ìtẹ́ fi máa mọ̀ wọ́n nù pé ọmọ àfa nù wà ìlà ẹ rò pé báyà bí àwọn kírísítẹ́nì kan ni àgbàdo wá sẹ̀ wá fọwọ́ dáhùn ẹ wà ní à làdìbá ní jẹ́ à ẹ à àyíṣà àbíkílẹ̀ kó kọ́ rẹ̀ wà náà ní jẹ́ à tó kọ́dà àwọn kìnìún àwọn kìnìún burúkú ní ti wọ́n tó wá bá a débi pé àwọn ọmọ wa tá tó sọ ló kọ́ dáadáa wọ́n tún wá kéjì ó kọ́ wọn ẹ̀sìn bá mi tó ọmọ mi ní ti báyìí ní ti ó lè jẹ́ pé Fátímà ló kọ́ sọ́sọ́ ẹ́ yóò wá kókó rẹ̀ yóò ní oúnjẹ símà ẹ́ yóò yọ pákó bẹ́ẹ̀ ẹ̀sìn bá mi tó yóò ó gbogbo tí ń jà ń kẹ́ ẹ̀sìn ẹ̀rẹ̀ àwọn ọkọ̀ ẹ̀sìn àwọn ọkọ̀ wọ́n sì yọ wọ́n sì yọ okùn jáde wọ́n yọ dànù wọ́n wá gé kankan bẹ́ẹ̀ níta àwọn fẹ́ nù ìdí wọ́n tún mọ bí dọ̀ ọmọ tó lára rẹ ó kọ tí wọ́n tún dọ̀ ọmọ nítorí tẹ bá rí ẹni tẹ ni ẹni bá rí wọ́n ti sọ lára rẹ ẹ̀sìn ọmọ mọ́ wọ́n tún wá mú ọkọ̀ wọ́n tún gbà àwọn ti ṣèwádìí nípa àwọn mùsùlùmí pé lókùngbà tí ìsìlámù bá tí kùránì bá ń bẹ lọ́wọ́ mùsùlùmí tí wọ́n ń ka kùránì wọn tí wọ́n ti lágbọ́ yẹ tí wọ́n ń lò à ẹ̀ léwé ni wọn o lókùngbà táwọn obìnrin mùsùlùmí tí wọ́n bá mẹ̀ tí wọ́n lẹ́sìn tí wọ́n múra bó ṣe yẹ kán múra tí wọ́n ń gbélé wọn tí wọ́n ń tọ́mọ bó ṣe yẹ kó tọ́mọ ẹ̀ léwé ni mùsùlùmí àwọn arò pé ìjẹ́ta àwọn ẹlẹ́sẹ̀ ni pé ẹ bọ́ ìjáàbù lórí obìnrin mùsùlùmí ẹ jẹ́ káwọn obìnrin mùsùlùmí àjáde káwọn náà máa fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú àwọn ọkùnrin káwọn náà fẹ́ ṣiṣẹ́ ẹ wàá jọ máa pàdé pẹ̀lú obìnrin obìnrin ọkùnrin àti obìnrin nígbà tó ti jáde lé lọ ní ti báyìí títọ́ ọmọ tí ó tọ́ lọ́nà bó ti yẹ kí kátọ́ ọmọ lójú ọ̀nà Islam ó ti fi kalẹ̀ ilé ìwé ní o bá tọ́jú rẹ̀ ilé ìwé tó ju ọmọ tí ẹ̀jẹ̀ bá wọn ti bá ṣe ń ṣe tí olùkọ́ bá rí ní òkọ́ ọmọ tọmọ ọba bá tó wá dé ọmọ mi ń bẹ ìjọ mi gbádùn pẹ̀lú ìyá àti bàbá ó ní iye nínú wákàtí wákàtí a ní ìjọ mi gbádùn pẹ̀lú àwọn òbí rẹ̀ láàárọ̀ ọmọ mi ò ní bàbá gan bàbá ti jí jáde lọ ó bá pé ọmọ ni ó tọ́jú ọmọ ọmọ ògùn ju sọ́wọ́ ọmọ ọ̀dọ̀ ni ọmọ ọ̀dọ̀ níyà rẹ̀ ó sì ní yàrá yé irú àwọn ọmọ báyìí ọmọ ọmọ ọ̀dọ́ náà ni ó wẹ̀ mọ́ náà ni ó dáná ló ti wẹ̀ yóò gba àwọn tí túbọ̀dù ọba túbọ̀ ọmọdé òun náà ni ó gba àwọn kalẹ̀ nígbà tí ó bá tún dé lọ́wọ́ létawà ó ti rẹ̀ wọ́n wò ti ráyè láti gbọ́ tọ́mọ ẹ̀dì bá rí kò ráyè láti gbọ́ tọ́mọ ọmọ ọ̀dọ́ náà ni ó máa tọ́jú ẹ̀ tí gbogbo gbèsè àyè fún tọ́mọ̀dọ́ wa wá ti fọ́ ma òun náà ló ti fọ́ ma kò sí wọn ní kọ́ ma wọn lẹ́sìn wọn ráyè dúró ní kọ́ ọmọ lẹ́sìn ẹ̀dì bá rí kó o ti ní fi wọ́n sílẹ̀ ẹ̀kọ́ tí wọ́n ti kọ́ wọn lẹ́sìn irú wọn oníṣìí báyìí iléèwé tí wọ́n fọ ọmọ wọn sí iléèwé tí wọ́n ti máa pàdé pẹ̀lú àwọn ọmọ olówó ńláńlá àwọn ọmọ tí wò dẹ́sìn àwọn ọmọ tí wò ìdè mùsùlùmí wọn wà jọ pàdé ń bẹ́ẹ̀ tí ó bá wá fọmọ sílé kéwú ó lè wá gba àfa kan pé àfa ìwà máa bá kọ́ àwọn ọmọ kéwú yóò wá gba àfa sí àbọ̀ ọmọ wa wá àfa àdédé gbà mí gan pé àfa ìlà kan ní sùúrù lẹ́sìn bìtà wọn ń ṣe lẹ́sìn fún wa lọ́wọ́ wọn náà ní àkùsí ah, pọ́blẹ́mù ẹ̀jẹ̀ pólímọ́sì wọn náà ojú òkú kéwú dídàkudà ìkànnì àwọn ọba àwọn alátẹ̀gbà yìí Imam Maliki ọwọ́ ní Imam Maliki òun bẹ́ẹ̀ kó máa wá ka hadith ilé àwọn ilé o kó máa wá ka hadith fáwọn ilé o àwọn bá bìrì rẹ̀ Imam Maliki sọ wọn pé innal ilma yu'ta wala yu'ta ilayhi pé wọ́n máa ń lọ lè bá màrí ìmọ̀ èlé gbé màbá yẹn lé ìmọ̀ òlé lọ táwọn àlè sọ bẹ́ẹ̀ lónìí ìbáṣe wá bá àgbẹ̀tọ̀ ẹ̀ lákùn wá bá ẹ̀ ẹ̀ ní GRA ẹ̀ kàn máa kọ́ àwọn ọmọ ní kíní ni wọ́n sì fifteen thousand lóṣù lọ. wọ́n dára bàbá ọmọ mi bẹ́ẹ̀ lè gbá fámi lè dìgan. yà á àbá àgbẹ̀tẹ̀ wá nà wá ọmọ mi. ẹ̀sìn bá mi ah, ọmọ máa o. wọ́n tó kọ́ ọmọ kọ́

kọ́lọ̀ ọmọ mi ń bẹ tó yẹ pé kò sí ìjálẹ̀ náà mú gan ẹ̀sìn kan tó lọ́yà lè fi máa lọ léwu àwọn tó bá wá kan kéwú tí ó fi rí ọ̀rọ̀ àlùkìyàmà rẹ̀ tí ó fi gbẹ́sìn yé àwọn èkó ti ta ọgbẹ́ àwọn àgbà lọ ibi tá a ti lọ ni pé àwọn orientali ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ibi wọ́n ń takọ̀ àwọn tàbí lónìí tí wọ́n ń pẹ̀lú àwọn láàfáà tí wọ́n ń takọ̀ sọ̀rọ̀ yòókù kárí wọ́n ti gbẹ̀ wọ́n lọ lè já lu àwọn wẹ́bsáìtì àwọn orientalist ni àwọn orientalist àwọn tó yẹ pé wọ́n pèsè àmọ́ wọ́n lọ lè kọ́ nípa islam láti bá àtakò islam ẹ̀rẹ́ lómi ni wọ́n kọ́ lọ́wọ́ lè ka quran ẹlòmí lè máa ka hadith fún yín àmọ́ kèké mùsùlùmí nítorí pé àwọn èèbó ohun tí wọ́n fẹ́ ṣe nǹkan tí wọ́n wọ́n máa wọ́n ṣe tọkàtọkà ni ṣé mo wá fẹ́ bá ìsáàtì pa nǹkan ó lè bá ìsáàtì ní forty years kó dàbí rí ìgbọ́dù ti wá àwa làwọn máa ń ṣe nǹkan pẹ́pẹ́pẹ́ èèbó ti dì láwọn orientality wọn ó sì lọ lè wọ yunifásitì wọn ó sì lọ lè kọ́ arabic wọn ó kọ́ islamic study èyí tí wọ́n kọ́ nítorí ẹ̀sìn òun wọ́n kọ́ nítorí pé káwọn bá islam káwọn bá fi ọ̀nà làwọn islam irú wọn náà wá ní wẹ́bsáìtì ṣe pé wọ́n wá ń tako ẹ̀sìn bẹ́ẹ̀ pé tẹ ẹwọ tẹ lánàbí sọ lánàbí ẹwọ ànàbí yìí náà ló ń tẹ̀sí sí bá wọnú níta ẹ̀mú kẹtù ti bọ̀ yìí wọn wà kánàbí wa ní kíní kúkúrú àwọn kan ríṣiríṣiríṣirí ṣe pé àtìgbọ́ òun náà ni ó pọ̀ nínú ọ̀rọ̀ àwọn tá à ń sọ yìí wọ́n sì máa fi takọ àwọn tàbí ànábi wọ́n sì máa ti tí ò dáa mọ́ wọn. ànábi sallallahu alaihi wasallam tánábi sọ fún wa ó kọ́ wa lẹ́kọ̀ọ́ pé isna'u kulla shay'in illa nikah ànábi níbi àwọn èèyàn bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ànábi ní gbogbo eré lẹ́lẹ́jọ́ ṣe àmọ́ ẹ má jọ ní sáà ń pè lájọṣepọ̀ gángan lójú ara anabi ló sọ bẹ́ẹ̀ anabi àti máa sọ fáwọn sàbẹ fáwọn ìyàwó rẹ̀ pé ẹdẹ ẹdẹ wo ẹ ara yín o ẹsán ẹ ẹ ẹ làápọn ẹ anabi ó máa bá ìyàwó wọn kí máa bá àwọn ìyàwó rẹ̀ ṣeré nígbà tó máa ń ṣe nǹkan oṣù lọ́wọ́ àmọ́ kò kàn ní máa wọn lájọṣepọ̀ nínú àwọn ọ̀tẹ́ ẹ̀sìn náà wọ́n fẹ́ tako Imam Bukhari àwọn ni Imam Bukhari gba àdídùá pé anabi sallallahu alayhi wa sallam yubashiru imra'atahu ìbáṣirú zawujatahu pé anabi sallallahu alayhi wa sallam anabi àmà báyàwó rẹ̀ ló kọ̀ nígbà tí ti ayédọ̀ lọ́wọ́ kìí ṣe ti buhari wínú alùbáṣarọ ẹ̀dùbà alùbáṣarọ òun náà ní nǹkan tó yìnbó pè ní foreplay ké wọ́n jọ máa ń ṣeré lásán ni ẹ̀ kò ní bá a dé bi alájọṣepọ̀ eléyìí ìgbàlá yìí wà mẹ́ẹ̀ẹ́dọ́ alukur'an torí pé Allah subhanahu wa ta'ala lọ́sọ̀ máa pé fa'tazilu nisaa fil mahid ẹ má bá wọn lájọṣepọ̀ nígbà tó máa àmọ́ torí pé àwọn ọ̀tẹ́ẹ̀sì wọ́n wá bí wọ́n gbà wọlé wọ́n bá sàtàkùsà káàkiri ni wọ́n mọ àhesọ àhegbọ́ onímọ̀ pé káàkiri láti ṣe kíni láti bá fi wó ẹ̀sìn tó ibi tá a ti lọ òun náà ni ọ̀rọ̀ tí sẹ́kùn sọ yìí pé àwọn tá à ń sọ yìí wọ́n fẹ́ gé okùn tí ń bẹ láàrin wa àtàwọn sàbí ànábì wọn ò fẹ́ ká ní connection kankan tí ó sọ wá wọn kò máa ń sàbí ànábì wọ́n sì parọ́ ni sẹ́kùn ní káwọ́lù wíwá alu sunnati wal jamaa gbólóhùn Imam Barbahari tó ní àwọn sàábẹ́ yìí àwọn gangan ní ahlu sunna wal jamaa ó ní ashabu Muhammad àwọn náà làwọn sàábẹ́ anabi sallallahu alayhi wa sallam walladhina ja'u min ba'dihi àtàwọn tí wọ́n wáyé lẹ́yìn wọn alladhina taba'uhum bi ihsan àwọn tí wọ́n tẹ̀lé wọn pẹ̀lú dáadáa hum ahlu sunna àwọn náà ni à ń pè ní ahlu sunna ayé alùsọ̀rí kọ́tì sọ̀hí ha ìtumọ̀ alùsùnà ni pé àwọn náà làwọn tó wà lójú ọ̀nà tó lálàáfíà ojú ọ̀nà tó bá ti àtọ́ ojú ọ̀nà wọn ojú ọ̀nà tó wọ́lì ojú ọ̀nà tí ń sáré ni sẹ́kù ní wàhíyà súnà tó lẹ́kì yẹ̀sìráwù ha bí àádàlùkúdà òun náà ni súnà tá à ń yìí òun náà ni tí àfáà bàbàhárí tó ń sàlàyé fún wa nínú kíra yìí ní ti súnà nẹ́bí òun náà ni wọ́n sàlàyé fún wa وهم الجماعة الحقيقية أولا جماعة ودودتان سو وأما اجتماع غيرهم ala umuri batila ṣẹ́gun ní ẹ̀rí àkójọpọ̀ àwọn tó má ti yàtọ̀ sáwọn sàábé tí wọ́n kójọ lórí ìbàjẹ́ fàháwùlá ilá yusamuna bil jamaa àwọn yìí wà nípẹ̀ wọn jàmá o wọ̀nyìn kánú adadan kabira ọ̀rọ̀ kọ́lá ní wọ́n bá pọ̀ wọn ò bá pọ̀ ló ń kà tó bá ni wọ́n kójọ lé lórí ṣẹ́kù ní àní pè wọ́n ní jàmá kí ló fà á Allah subhanahu wa ta'ala ni tahsabuhum jami'an wa qulubuhum shatta ó ní bẹ́ẹ̀ ń ṣe é ní wọn ẹ rò pé wọ́n ni ẹrù pé ọ̀rọ̀ wọn sọ̀kan ni wa qulubuhum shatta ọkàn wọn fi yẹ̀rẹ̀ yẹ̀rẹ̀ bẹ́ẹ̀ wọn ẹ wọn níbi díà wọn ẹ mọ̀ wọn lọ́kàn kan gbà sí pé wọ́n takò súnà wọ́n ara wọn ju nǹkan mi lọ wàláhì wọ́n ara wọn ju nǹkan mi lọ àwọn tọ̀ ẹ bá máa sún mí tẹ̀lé pé wọn àwọn kan kò sí kan tó fẹ́ràn ara wọn tí wọ́n bá fẹ́ràn wọ́n máa sọ ní pẹ́tọ̀ àsàlátù ti wa ní àwọn èsè báyìí bẹ́ẹ̀ àwọn èsè báyìí bẹ́ẹ̀ kí ni túmọ̀ rẹ̀ ń àsàlátù àwọn ẹlòmíì ò dáa wọ́n ti di ò dáa ní túmọ̀ rẹ̀ a kì ní lèmi lọ a mọ wá àsàlátù ti wa wọ́n àwọn èsè báyìí wọ́n àwọn èsè báyìí ń táwọn amọ́ ní tèmi ìtumọ̀ rẹ̀ náà ni pé kí ni àwọn eléyìí ò dáa àwọn ọmọ wọlé kankan pé ah wọn gbọ́ra wọn yé tahsabuhum jami'an wa qulubuhum shatta ẹ máa wò pé wọ́n papọ̀ ni ẹ rò pé wọn kò ní àmọ́ kan wọ́n pín yẹrẹyẹrẹ bẹ́ẹ̀ ṣe rí Allah subhanahu wa ta'ala ló tó àkìrì wọn ẹ wà alùsùn jamaa. wàlùjàmá alùsùn náà wàlùjàmá ni Eh tún ní pé pẹlẹ ẹ wà alùsùn náà wà pẹlẹ àwọn sí yẹlẹyẹlẹ alùsùn náà China alùsùn náà jamaa àti bẹ India ìdí Egypt ìdí bẹ ní Syria Yemen ìdí Saudi ìdí Sudan wọ́n fẹ́ àwọn yẹlẹyẹlẹ nítorí pé kí ni wo òdó lè lànà anabi sallallahu alayhi wa sallam sheikh wani fal jama'atu àwọn táwọn lè pè ní jama mankanu ala alhaq àwọn náà làwọn tó bá wà lórí òdodo wàlẹ́bí yakul sheikh ní ẹni tí ń sọ pé ana ma'a alhizbil fulani àwọn ẹgbẹ́ báyìí lè mi wá pẹ̀lú o jama báyìí lè mi wá pẹ̀lú o hada alhizbu jama'a sheikh ní irú hizbu yìí irú ẹgbẹ́ tí ń ṣe yìí tí ń sọ pé ah jama ni wọn wà á ń tún takùlù ìdìzámù jama a wà á wùlá hi jama a fanakulu láwọn tá ń sọ pé ẹ̀yin náà lè sọ pé ẹ̀dún ní ma jama ẹ̀dún ní ma jama tọ̀ àwọn ẹgbẹ́ táwọn náà ti wà pẹ̀lú wọn jama náà ni wọn wọn èsè yẹn kankan wọn èsè yẹn yọkan soso ṣéèkù ní ìdìtẹ́ fúru àwọn báwọn fanakulu láwọn yìí máa ń kọ́ làlá fún yìí tó sọ fún yín pé iná haúlá ìhùn ìjàmá pé àwọn jàmá tá ń sọ̀rọ̀ ta sọ fún yín pé bí wọ́n ti pọ̀ tó ohun tí wọ́n tó mílíọ̀nù ta sọ fún yín pé jàmá ni wọ́n aljama'atu man kanu ala al-haq ẹni tí ń jẹ́ jama àwọn náà làwọn tó bá wà lórí òdodo man kanu ala sunna àwọn náà làwọn tó wà lórí ìlànà nabi sallallahu alaihi wa sallam haula'i humul jama'a àwọn yóò àwọn gangan ni jama'a tá à ń sọ sẹ́kùn ní kọ́ọ̀lùhù ọ̀rọ̀ sẹ́kùn Barbahari tó sọ pé famanlam yá kó tó adìhun fọkàndọ́là ọ̀kadà ẹni tí o bá ti mú tiẹ̀ lọ́dọ̀ àwọn sàábé ẹni tí o bá mú ẹsìn rẹ̀ lọ́dọ̀ àwọn sàábé fọkàndọ́là irú ẹni báwọn ti sọnù wàbísàdà ó sì ti dáadáa dálẹ̀ sínú ẹ̀sìn ṣéèkù ní kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí ìtumọ̀ rẹ̀ ni pé mọ́nàmù yá kù dín náà wúni sọ̀hábà ẹni tí ó bá ti mú ẹ̀sìn tiẹ̀ lálọ́dọ̀ àwọn sàábì ànábì àlẹ́bí náà hum nàkọ́lá sùlù kìtàbí wọ̀ sùnà àwọn tó jẹ́ pé àwọn náà wọ́n gbé kìtàbù wa àwọn náà wọ́n gba alukur'ani wa fún wa àwọn náà ni wọ́n gba sunan anabi sallallahu alayhi wa wa fún wa wàlẹ́ yìí sàálà alhaq irú ẹni báwọn kò sí tẹ́yìn bá ti wá fi ẹnu àtẹ́ ẹnu àbùkù ká àwọn sàbẹ́ tà ń sọ yìí bàtọ̀ lànà kòló hùm ìdúnwọ́gbé afọ àná ti bàjẹ́ wàlẹ̀ iyadu billah àwa ìsọkúlọ̀ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala kò ní wẹlé yìí wà àdá ìlà ṣẹ́gun ní èròǹgbà àwọn ọ̀tá Allah subhanahu wa ta'ala wa rasulihi àtàwọn ọ̀tá anabi sallallahu alayhi Maka kàn mú ète ète burúkú yìí wọ́n kàn mú wá ni lè ájírí àyẹ̀fìrù bẹ́ẹ̀ nàlùmù tààkìrì náà wọlé mùsàkọ̀ jìmí nàlùmù nàlùmù sìmí nítorí pé kini, fẹ́ ṣe ya wa, wọ́n fẹ́ yà wá àwa tá a dé lẹ́yìn àtàwọn tó ti kọjá nù àwọn tí wọ́n já àwọn tàbí wọ́n fẹ́ yà wá ni hátà yẹ́sùrù láfìlà wọlé mùsàkìrì tí tí ó fi rọrùn fún wọn láti dán àwọn láti fi dán wa wò sábà ti di pé àwọn yà wá pẹ̀lú àwọn tàbí yóò rọrùn fún wọn pé láti ṣe pé kí ni kápá àwọn ó ká wa máa tá a bá ti sọ́wọ́ àkọ́mọ́ àwọn sàábé má tá a ti máa fi ọ̀rọ̀ wa táwọn fi sọ́dọ̀ àwọn sàábé má tá a mẹ́sìn wa látọ̀dọ̀ wọn má yóò rọrùn fáwọn ọ̀tẹ́ẹ̀sì láti kí ni láti mú wa láti gbé ogun tì wá ṣéèkù wa ni wọ̀nyẹ́ tó láti ìṣirọ́ òhún yóò sì rọrùn fún láti kí ni láti fà wá kó lójú ọ̀nà ẹ̀sìn ama ìdàgbàsáwà tó fi jama àti lùwùlà òòrì tó wáyé fún abáwá sọ papọ̀ mọ́ jama

ẹgbẹ́ sọ yóò kárí jáde ẹgbẹ́ sọ yóò muslim jáde ẹkọ́ tí àwọn ẹni síwájú jáde káwá jọmọ fi yàn má sọ̀rọ̀ philosophy fún wa má sọ̀rọ̀ ìròrí má sọ̀rọ̀ sáyẹ́ǹsì báwa má sọ̀rọ̀ pé technology ti wá sí kíní kan kó tí àwọn ẹwọ́rọ̀ ẹ̀sìn lásọ bẹ̀yìnàná wà bainakum kutubu salaf ẹkọ́ tí àwọn sálàmù jáde ẹni tí máa ń sọ̀sọ́ kú sọ̀nù wa ẹni sọ̀rọ̀ tí ò bá jọ ọ̀rọ̀ tàwọn sálàmù wa á lè mà so ibi tí èèyàn máa ń yanrí ọ̀rọ̀ sí pẹ̀lú wọn nu ṣé kò wá ní kọ́ọ̀lù wú bọ̀kọ̀ dọ́là pé ọ̀rọ̀ tí àfa wa sọ pé irú ẹni tó bá ti tí bá mú tẹ̀ lọ́dọ̀ wọn ó ti sọnù ayé dọ́là anil irú ẹni báwọn ní ìsìn ó ṣe kíni ó ti sọnù kúrò nínú lójú ọ̀nà òdodo irú ẹni báwọn ó ti sọnù kúrò lójú ọ̀nà òdodo ìdí rìn gbẹ́ rìn nínú gbó kò lójú ọ̀nà o wà sádà á ó dáadáa lẹ ó awele ẹsẹ kọdad níta ń pè ní bídíà náà ni pé àdáda rẹ tó bá ti wà nínú ẹsìn awele ẹsẹ kọdad inú ìjọsìn àbí tó wà nínú àdìọkàn awele akwal àbí tó wà nínú ọ̀rọ̀ tá à ń sọ jáde lẹ́nu wàlẹ́sà àlẹ́yìn dẹ̀lí lónìí mi alkitabi wa sunna táwa rẹ̀ rí fún nínú alkitabi wa sunna ààrẹ rí fún nínú alukur'an ààrẹ rí fún nínú sunna qala sallallahu alayhi wa sallam ó ní anabi sallallahu alayhi wa sallam tó báyìí pé man amila amalan ẹni tó bá ti tẹ́ kan laysa alayhi amruna tí ò bá ti tí àṣẹ wa lórí ẹ̀ wa huwa radd á dá padà fún ni. وفي رواية إنه رواية مين قل من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد ẹni tó bá dá nǹkan kan lẹ̀ sínú ẹ̀sìn wa yìí tí ò sínú ẹ̀sìn tẹ́lẹ̀ fahuwa rad àdá padà fún ni wa qala sallallahu alayhi wa sallam anábì tó sọ́nbù mí ó ní wa iyyakum wa muhdathati al-umur ó ní ẹ ṣọ́ra o ẹ ṣọ́ra fún àwọn àdádálẹ̀ nínú àlámọ̀rí ẹ̀sìn o fa inna kulla muhdathatin dáadáa gbogbo àwọn nǹkan tuntun tí wọ́n sẹ̀ mú wá tí wọ́n sẹ́ ń gbé wá tán fi bọ́nú ẹ̀sìn fún yín lónìí bídà ni o àdádálẹ̀ ni o wa kullu bid'atin dalalah àlábì sí gbogbo àdádálẹ̀ yẹn yẹn ànú ni. sábà wọ ọ̀rọ̀ tí ṣéèkù sọ yìí nìsín ẹ̀rí ṣéèkù sọ fún wa pé táà ń pè ní bídà ni pé màkánà minal ibadat táà bá ń sọ̀rọ̀ bídà à ń sọ̀rọ̀ ẹ̀sìn ni kò sẹ́ni tí ń sọ̀rọ̀ ayé yóò wá jọ wá lójú pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí táà bá wá ń wọn wà ní ẹ̀sìn ní bídíà ní gbogbo nǹkan ní bídíà sẹ́fẹ́ yìí náà ń lo fóònù gbogbo nǹkan lẹ́pẹ̀ ní bídíà sẹ́fẹ́ yìí náà ń gun mọ́tò gbogbo nǹkan lẹ́pẹ̀ ní bídíà sẹ́fẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ là nẹ́bi gun kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́yẹ kẹ́yìn náà máa gun ẹ wọ́n wà á ti gbogbo ẹ̀ fá lẹ́rìndínlìtì kí wọ́n tún máa wí náà tánàbí gba fáànù sára kátàbí wà láyé tẹ̀bí bídíà ni ó yẹ kẹ́ má gba fáànù sára ẹ tánàbí lẹ táìtì tánàbí lo máikrófóònù ẹ̀dùnmáà tánàbí wo tẹlifíṣàn fo ẹ sanabi ń jẹ sanabi wà sanabi wà sanabi gbogbo eríṣiríṣi wọn mọ wá mú wa pé oúnjẹ dẹyìn náà ń jẹ lónìí wàhálà yẹn oúnjẹ lóòótọ́ ni wọn sọ ni pé sanabi jẹ ẹ ẹ wọn bẹ tẹ lánàbí lóòótọ́ dẹbí dùn nìkan lóye kẹ ẹ máa jẹ kẹ ẹ máa jẹ dùn kẹ ẹ máa mú wọn mọ mú àwọn kẹ ẹ̀rọ àìsí ànábì ò jẹ tó ráìsì ẹ̀ ànábì ò jẹ tẹ̀mọ́ ànábì ò jẹ gbá ànábì ò jẹ gbogbo eréṣiríṣi ń wọn aka sẹ́ni gbogbo ẹni tí máa ń sọ̀rọ̀ eléyìí wàlláhì irú ẹni tí máa ń sọ̀rọ̀ eléyìí ìmọ̀ kí irú ẹni báwọn jẹ́ jáàhìrún murakkab kí irú ẹni báwọn jẹ́ aláìmọ̀kan tí àìmọ̀kan rẹ̀ gbé ọmọ ó gbọ́ ọmọ kan àbí kó jẹ́ ẹni tó mọ ti ń sọ àmọ́ mọ̀ ọmọ òun fẹ́ fi dà kọ́rọ́ máa wọ̀nyàn lójú bákan méjì ni ẹ lọ wádìí wọn dáadáa inú kó jẹ́ aláìmọ̀kan tẹ̀wádìí tó dáa jù tó pé irú ẹni báwọn òun náà ká sí aláìmọ̀kan pé aláìmọ̀kan ni táìmọ̀kan rẹ̀ ti gbọ́ ọmọ pa tába ti sí ma onímọ̀ tó fẹ́ dà kan báwọn èèyàn lójú aburú lálá ló jẹ́ fún ọmọ kìíní yìí òwò àfẹ́ dà arú báwọn èèyàn lójú ṣé káwọn yóò bá hẹ́sì àwọn àlùsùn náà náà ni ṣé káwọn yóò bá mọ́tẹ̀lẹ́sùn àlẹ́bí ló wá fa sí ìfi wá máa dáadáa hun rọ́ ìyóò fi wá máa sọ tí ò sínú ẹ̀sìn bí á ah, eléyìí ẹ̀ sànàbí ṣe gbá ah, sànàbí sànàbí kúpléènì ẹ̀ mọ́kà tẹ́ ẹ bá ń lọ mọ́kà ní sìn ó yẹ kẹ́ ẹ máa ẹ máa rìn lọ mọ́kà ní ó yẹ kẹ́ ẹ máa kẹ́lẹ́ kẹ́lẹ́ lọ mọ́kà ní subhanallah so eléyìí àyèmọ̀kánni o àyèmọ̀kánni fáǹfààní àwọn tí ó mọ̀ fáǹfààní àwọn tí ó mọ̀ ká sọ yàtọ̀ tí ń bẹ láàrin rẹ̀ fún wa sẹ́ẹ̀rì anábì sallallahu alaihi wasallam ó pín àlámọ̀rí wa sọ́nà méjì àlámọ̀rí tó ní ṣe pẹ̀lú ayé ọ̀tọ̀ àlámọ̀rí tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn ọ̀tọ̀ àlámọ̀rí ayé onáfẹ́ ní al-umur ad-dunyawiyya àwọn nǹkan tó bá ti ní ṣe pẹ̀lú ayé ìkáyé bá ṣe jẹun ntá jẹ bá ṣe mu aṣọ tá wọ̀ gbogbo àwọn nǹkan tá lò gbogbo bá ṣe bá ṣe gbáyé rọrùn wàtá ìlú nẹ́ẹ̀kì ntá máa fi gbé transportation máa gùn kẹ̀kẹ́ ni àgùn márùwá ni àgẹ̀sì ni àgùn kẹ́tẹ́kẹ́tẹ́ ni gbogbo eléyìí ní ti ẹ̀ka ayé ni lẹ́yìn gbogbo àwọn nǹkan tá à ń pè ní kàyé tá à máa fi dá wọn mà òun náà ni pé kéèyàn kàn máa ṣe lásán kẹ́ẹ̀kan máa ṣe nǹkan yẹn lásán ẹ̀ lè ẹ wọ́n ní ti mo ti microphone lọ́wọ́ ní fìláyì kí wọ́n á jòkó kí wọ́n á microphone lọ́wọ́ ní fìláyì mo ti wáyé ní fìláyì ṣé ìmọ̀ bá mo kàn mú lọ́wọ́ lásán ṣé ládàá mi lérí ẹ̀ rárá àyàfi ìgbà bá lo microphone tí wọ́n á fi ń sọ̀rọ̀ dáadáa ọ̀rọ̀ ẹ̀sìn òun ni ó mọ̀ ṣe kí ni ni ó mọ̀ mú mi gbà ládàá tọ irú microphone tẹ́mi mú lọ́wọ́ sáàbí sàlàyé rẹ̀ sí níṣe ṣé bóun náà làwọn ẹlòmíín náà mú lọ́wọ́ tí wọ́n fi ń pe mẹ́ta lọ́kàn ẹ́ ṣé microphone wá dẹ̀sìn ni kèé jẹ́sìn òun náà fi ń kọrin àwọn náà kan fi ń kọrin rí òun náà wọ́n ń lo bí àsàlátù òun ń lo bí gbogbo àwọn fìdá gbogbo àwọn kẹtí òfẹ́ mu òun ni wọn ń lo tí o gbogbo eléyìí nìsín ó wá sọ àwọn nǹkan báyìí ayé ni tó jẹ́ ọ̀nà tó o bá gbà lò ó sí ni ó ṣe kí ni òun náà láti lójú ayé ànábì sallallahu alayhi wa sallam nínú hadith ànábì sallallahu alayhi wa sallam àwọn sàábé wọn a máa ṣe kíní kan tá à ń pè ní àtẹ̀lẹ́kì wọn a máa mú dàbídùn akọ igi dàbídùn akọ wọn wàá mú kankan níbi dàbídùn akọ wọn wàá lọ fi síbi dàbídùn ìtòjẹ ìtìsó tó jábò sábà ṣe nǹkan tí wọ́n sọ yìí àwọn tó bá sà greek dáadáa wọ́n ti mọ̀ ọ́n sábà ṣe báyà pollination àti kíní kan náà ń pè ẹ́ ṣé tẹ́ ń pè náà tọ́ sábà wá ṣe òun náà yóò jẹ́ kí làbídì wọn yóò jẹ́ jẹ lẹ́nu ẹ̀dí bá wọn jù wà ilà kánà àlàfààní tẹ́ ẹ̀ bá fi lè ṣe yóò dó oúnjẹ ẹran ni kò ní ṣe jẹ ẹran lẹ́kùn jẹ tọ́ anábì wa ni tí wọ́n ń ṣe anábì wa ń kọjá lọ anábì wa táwọn kan ṣe anábì wa ni àtẹ́lẹ̀ ìwà tó wá ní tùmọ̀ kankan ni anábì sọ àwọn ti wá gbọ́dọ̀ anábì sọ níbi òṣèṣe nù nígbà tí wọ́n fẹ́ gbé mi wọ́n wá dé wọ́n á túlẹ̀ nígbà tí dàbídì ó jáde báyìí dé dàbídì ó bá fẹ́ ó bá mẹ́sẹ̀ rí lẹ́nu kò bá dáa kò sí jẹ àwọn alẹ́ bá nàbí sọ̀rọ̀ àwọn àdìọ́sọ́lá fi ọ̀rọ̀ táwọn gbọ́ lẹ́nu rẹ tó yà á tẹ̀lé táwọn ẹni tó sọ ọ̀rọ̀ tó sọ ni ò jẹ́ káwọn oṣù kìíní yóò dá o à ànábi lóun kà sọ tòun ni ànábi ni antum a'lamu bi umuri dunyakum ànábi ni ẹ̀yin lẹ́ẹ̀ fi nímọ̀ jù nípa ntọ́ba ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ayé yìí ntọ́ba ti ní ṣe pẹ̀lú ìgbésí ayé ẹ̀yin lẹ́mọ bí yẹn ṣe ń ṣe tẹ́ bá fẹ́ kọ́lé nìṣẹ́ ẹ pé bíríkìlà ẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ kanlé ẹ pé káfíńtà bẹ́ẹ̀ bá fẹ́ faná ẹ pé ẹlẹtíríṣà owó tó bá ti ní ṣe pẹ̀lú ká yé ẹ fẹ́ dáko ẹ pa àwọn àgbẹ̀ ẹ̀yin lẹ́ẹ̀ fi nímọ̀ nípa rẹ̀ so ìgbà tí ẹ bá nímọ̀ nípa rẹ̀ tó bá jẹ́ pàtì bẹ̀ nípa ayé so àwọn Ànábì sallallahu alaihi wasallam ní ọ̀rọ̀ ayé lélẹ́yìn àmọ́ tó bá ti ní ṣe pẹ̀lú ẹ̀sìn tánàbí ní báyìí lẹ́sẹ̀ báyìí lẹ́sẹ̀ òun là ń sọ pé ẹ má fi nǹkan kan kún un o lè gun mọ́tò wọ́n àtọ́wá tó tẹ̀sí àmì ìlú ìdíyìn tí wọ́n ṣe é díẹ̀ tó jẹ́ mọ́tò mọ́ tí máa tó ń fò tí yóò fò tóbi tí bàálù ń fò tó bá ti lágbára tó bá ti fowó aláàlí rà o lè gun. tó yẹ bá ti ọ̀rẹ́ tí ìsìláàmù náà fẹ́ ká ṣe ni pé má nà nà ó fẹ́ gáìdì rẹ má nà nà apà má rí owó lọ́nà hàlá ọ̀nà haram tó bá yẹ kó wò tó bá yẹ lọ́nà hàlálì rẹ ni o bá gun pléènì o bá gun mọ́tò Allah subhanahu wa ta'ala ó ti sọ fún wa náà al-Qur'an wal-khayla wal-bighala litarkabuha wa zina eh, Allah subhanahu wa ta'ala àti kẹ́tẹ́kẹ́tẹ́ àti ràkúnmí àti báká ó ní gbogbo àwọn kan wọ̀nyí adá fún yín káyọ̀ máa gùn wọ́n kẹ́tì wọ́n fi sọ̀tọ́ ni Allah subhanahu wa ta'ala tó wá sọ ń parí ayà pé wa yakhluqu ma la ta'lamun Allah subhanahu wa ta'ala tó wá máa ń dá wọn nǹkan mí náà tẹ́ máa gùn tẹ́ máa ẹ̀wù bàtà lẹ́yìn tó ti sọ́kalẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ làwọn máa ń gbà àwọn tí wọ́n ń gùn ẹni tó bá gùn kẹ́tẹ́kẹ́tẹ́ ń gbà àwọn gbogbo ẹsìn tó tó wá sọ̀tọ́ dẹ́sí àwọn olówó ayé ń gbà wọn àbí tí mo rà fún mi nígbà tó sì yá níta àwọn yìí wọ̀n mọ́ ń gbà wọn Allah subhanahu wa ta'ala tó wá dáa àwọn nǹkan bẹ tó jẹ́ pé kẹ̀kẹ́ ló bá wọn láyé káma gumaso àbí káma gumaso jókè máa wá lọ láàtún ní máa wá pẹ̀lú ẹsẹ̀ kò bẹ́ẹ̀ lómi láyé àwọn náà sì gbọ́ àyà wọ̀nyá kó máa là tá a làbò yóò tún dà kàn mí nígbà táwọn yìí wò lọ tán mọ́tìlì òde nígbà táwọn yìí lọ sọ fẹsíbà ẹ̀wọ̀n nísìnyí láyé fẹsíbà àwọn tó wá kọ́ ní fẹsíbà ládùúgbò nígbà wọn fẹsíbà bá dún fún báyìí ẹ̀wọ̀n pé aláàjì lágbájá ló dé òun àwọn olówó gbà wọn nígbà tó tún yá ó tún ka mọ́tò mọ́tò tún dé àwọn yẹn bẹ̀rẹ̀ sí lo mọ́tò nígbà tó tún yá a tún rí pé àwọn mọ́tò náà tún kó lọ mọ́kà nídìí nígbà tó tún yá ọkọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí gbogbo yín bá ṣe ń dé yóò máa ṣe dédé pẹ̀lú tí Allah subhanahu wa ta'ala sọ̀kalẹ̀ ní pé wa yakhluqu ma la ta'lamun yóò tún dá àwọn nǹkan mí tẹ́ ẹ̀sìn kìí tẹ́ ẹ̀ mà tó bá yá ní sìn àwọn èbó tún lè ṣe nǹkan kan mí ní sìn tó jẹ́ pé wákàtí mẹ́fà làá ń lọ mọ́kà láti lẹ̀ yìí bá a ti lọ wákàtí mẹ́fà nìbò èbó lè tún dé nìyí wákàtí kìíní kan tó lè pé yóò kà ta yín níbi ìparíkaní láàrin bíi tàti kìíní kan mi ẹ sì dé mọ́kà ẹ ẹ sì dé mọ́kà nígbà tí yẹn bá tafa ẹ sì dé mọ́kà yìí sọ̀ka ìlàlàáfíà tẹ́ ẹ̀ka kò sí ní sẹ́yìn tó bá dé tó bá tí ìwé náà bá dé ó bá wà bẹ́ẹ̀ ó bá ó bá pẹ̀lú Al-Qur'an náà ni a sọ fún ọ pé wàyà fúlùkùmá la dá àlàmú kò jọ wá lójú Allah subhanahu wa ta'ala sọ pé òun ó tún dá àkàmì táàmà ara táàmà ló tún dáhùn àtúnbẹ̀lẹ̀ inú ẹ̀ tó lè múra mí ẹni ẹ bá wọlé sí so bí mùsùlùmí ó ti máa lò pẹ̀lú Al-Qur'an yẹ bí ó ti máa lò pẹ̀lú nǹkan ayé nù àmọ́ tó bá jẹ́ pé nǹkan ẹ̀sìn qala Allahu qala Rasul ìta bá ti pè lẹ́sìn àníjì anídìí àtúnà anábì sallallahu alaihi wasallam àmọ́ tó bá jẹ́ nǹkan ayé ẹ̀yìn ta ló ní wọ́n jẹ bùbú láàárọ̀ bùbú ò bá bọ́ láàmú ò bá wọn jẹ́ lọ́sàn lálẹ́ ìbí wọn ló bá láàmú ò bá sọ pé ó mọ̀ jẹ́ àbínú òwò ló bá láàmú àmọ́ ká wá múrú àwọn nǹkan báwọn ká fi tẹ̀sí tí àwọn kan náà tún bẹ nítì tó jẹ́ pé wọ́n tún sọ dẹ́sì kí wọ́n fọ láwẹ̀ kan ẹ̀sìn báwọn nítì làbínú kan ló fi jẹ́ sàárì làbínú kan ló fi sínú ọ̀sà ni ó bẹ̀ kóró ẹ̀ ẹ eh, wọ́n wá fún ọ ní àṣírí wù eléyìí ní ti o ti sọ dẹ̀sìn o tún ti di bídíà ẹ̀sìn báwọn ní o ti sọ di ẹ̀sìn pé àwẹ̀ tó fẹ́ gbà yìí o làbídùn kan ló gbọ́dọ̀ fi jẹ́ sáárì làbídùn kan ló gbọ́dọ̀ fi kínu níbo ló ti léyìn o àdẹ́mi ni o jẹ́ sáárì lásìkò àlùbájà rẹ bá ti yọ má jẹ nǹkan kan mọ́ sáárì tí òrùn bá ní ti fẹ́ mu àmàlà ni mo fẹ́ jẹ tí o kò sí tó fẹ́ jẹ má jẹ tá má lọ́sàn ẹnìkan wá hà wọ́n láwẹ̀ ó wá ní o oh, dàbí ìdẹ̀yọ̀ ká ó fẹ́ kó bọ́ ni o ẹni bá ó fẹ́ kó bọ́ ni jẹun tó bá fẹ́ gbàwẹ̀ tí yóò bá ti gbàwẹ̀ náà wọ́n yé táyẹ̀ láwẹ̀ wàlá àmọ́tá àti ìdíjọ aláwùjọ wáyé ewu làbúrò táyẹ̀ láwẹ̀ tí bá ti máa wẹ̀ táwọn ẹbí sọ pé tó ju aká máa gbà àdébìnrin àwọn àgbà káma gba ẹjọ́ alamisi sunna ni káma gba awẹ ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrìnlá ọjọ́ kẹẹ̀dógún lóṣù ìjírá sunna anabi sallallahu alaihi wasallam ni tọba ama pé gun rẹ lé ara rẹ lé dáadáa máa gba ọjọ́ kan fọmọ dájọ́ kan sí àwọn anabi dahud ni alaihi salam anabi láwẹ̀ tó dáa ni síbá anabi ti dúró gbélé yìí fún wa ẹnì kó sẹ̀ wá sọ wọn kó wàá gba awẹ fúnfún kan ẹni bá owó púpọ̀ owó pupa ẹni bá yọ máa jẹ láì lásán tí ò lọ́bẹ̀ ọ̀bọ̀n sáré tó o bẹ̀ kan bá balẹ̀ kó jẹun ládàá so eléyìí ní ti báyìí gbogbo tó bá ti ní ti pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn máa ń ní ti ẹnìkan ò ní ẹ̀tọ́ láti máa ṣe kíni fún ikú ni ma wa yóò máa wá yàn fún wa tó ti parí àwẹ̀ rẹ tó bá parí ọdún tẹ́ka tó tó wá tẹ́lẹ̀ wọ́n jẹ́ nìkan yàn fún ọ máa ṣe àwẹ̀ súnà lẹ́bi sọ̀rọ̀ àwọn àlẹ́ òun náà lè fi gbà a ti lọ òun náà ni pé àwọn máa ń fi wọ́n lo microphone wọ́n ti gbogbo àwọn nǹkan yóò o wọ́n wà gbádá wọ́n wọ kíní gbogbo tó bá fẹ́ wọ̀ táwọn ọjọ́ kókó tẹ̀ ẹ́ bá wà lè o bá wọ kaftan o bá wọ àrísí gbogbo tó bá wọ kó wọ táwọn ọjọ́ ṣe kíni mọ́jú kọjá kókó tẹ anábìtìjọ́ ó ti sọ eléyìí fún wa. sọ táwa ti mọ gbogbo àwọn òfin tó de gbogbo àwọn kàmáwọn ní nǹkan ayé tó àmọ̀ sáyé wa lọ́rùn ni tí o sì ní sí yọnu ìsìlámù ni a máa lówó lọ́nà aláàbí súnà nàbì sallallahu alaihi wasallam kò ní kí ọmọ lówó kò ní ọmọ gun mọ́tò kó bá lówó ẹwà àwọn sàwọ́dí bí wọ́n ṣe ń tẹ̀sì tó wọ́n sì lówó bẹ́ẹ̀ náà ni wọ́n ní owó bẹ́ẹ̀ náà bí wọ́n ṣe ń tẹ̀sì ṣe pé ẹnìkan nú ẹnìkan nínú àwọn olówó níbẹ̀ ẹ̀sìn báwo níbi ó ní gbogbo olówó àwọn owó láàbí yàgànlẹ̀ lẹ́nìkan nú wọn báyìí yóò di owó gbogbo olówó àwọn láàbí yẹn lágbájá ló tàǹkà táwa sọ̀rọ̀ àdìgínìwò ẹnìkan nú wọn ó lè ní ẹnìkan ṣoṣo káwọn wàá sọ orílẹ̀-èdè wọn wọ́n ní owó wọ́n sì ń gun tó yẹ ká tẹ́bátẹ́lẹ̀ lárúbáwá lòdì tẹ́bátẹ́ sàwọ́dí lónìí tẹ́ ẹ bá fẹ́ gun taxi àwọn ọkọ̀ mọ́tò ẹ́ àwọn ọkọ̀ mọ́tò àwọn ọkọ̀ kí náà wọkọ̀ rẹ̀ àwọn ọkọ̀ kí náà pa àwọn ọkọ̀ tó wọ́n ga yìí ògùrọ̀ àwọn ọkọ̀ fẹ́ǹsà àwọn kẹ́wà ẹ́ ni wọ́n máa fi ṣe taxi ni ẹ̀sìn bá Lagos ẹ̀hẹ́n Lagos mo fẹ́ dákọ̀ àwọn tí àwọn ọkọ̀ fáyìn bẹ GMC àbí kí náà wọkọ̀ rẹ̀ àbí ẹ́ GMC àbí àwọn ọkọ̀ Amẹ́ríkà yẹn ẹ́ ni wọ́n máa fi ṣe taxi ni kò sẹ́ni tí ò lè pè wọ́n lọ́wọ́ ti dá wọn dó tẹ́ẹ̀rì ọkọ̀ táwọn ó ní táàtù da mọ́tò táàtù da sọ́bù ọmọ kékeré ò gbọ́dọ̀ fara tì í ọmọ tó bá débẹ̀ ló bá lẹ̀ ń dì yóò lè sọ fúyà rẹ̀ lé ẹ̀sẹ̀ bá rí i táàtù kan lọ́tọ̀ wàláì táàgì ni náà fi ń ṣe. so ibẹ̀ yẹn láti mọ̀ yí pé kásẹ̀tì kásẹ̀tì dáadáa ìyẹn oníkámọ̀ ṣe kíni ìyẹn oníkámọ̀ lówó kí Allah subhanahu wa ta'ala bá ti owó fún wa àbí Allah subhanahu wa ta'ala Nabi sallallahu alaihi wasallam kó fi òdodo hàn wá kó jẹ́ ká mọ ìbàjẹ́ ìbàjẹ́ kó jẹ́ ká lè jìnà sí innahu waliyyu dhalika wal qadiru alayhi àmọ́ ọ̀tún lọ́wọ́ alàbíyàn